Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist, and today's gist is that um, Queen Naomi wọ́n ti win um, woman rights um, woman rights tí wọ́n gbé kábíyèsí international woman rights wọ́n ti sọ fún kábíyèsí pé kí wọ́n release Queen Naomi o. A big congratulations fún Naomi láti ja ìjà yìí tí wọ́n dẹ̀ yege àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gist títí if today is your first time on my channel can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it and to my old sus to my old subscriber I say thank you Okay, okay. lọ́wọ́ yín máa lọ o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o. Okay, okay, Mashola Gist TV, ọwọ́ tẹ fi ń gbọ́ mi, etí tẹ fi ń gbọ́ mi, kò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe, kò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀lé. Wọ́n ní pé Queen Naomi win battle yìí o. Wọ́n ní pé àwọn woman right pé àwọn woman right sọ fún kábíyèsí kan yọ̀ǹda Queen Naomi o. So right now, wọ́n ní pé Queen Naomi sọ fún kábíyèsí pé àwọn dúpẹ́ pé àwọn bí tádéníkàwò pé ọmọ tó wà láàrin àwọn pé anytime tí kábíyèsí bá fẹ́ wo ọmọ ẹ̀ àyè wà fún kábíyèsí láti wo ọmọ wọn pé kò sí wàhálà kò sí dààmú pé kábíyèsí pé kì í ṣe pé bóyá èèyàn burúkú ni kábíyèsí pé ṣùgbọ́n àwọn ò kàn lè deal pẹ̀lú àwọn olórí tí wọ́n kó jọ sí pálásì rẹ̀ So right now, Queen Naomi is going to move on with her life. Kábíyèsí is going to move on with her life. Kò ní sí wàhálà, kò ní sí dààmú, oníkàlùkù wà láàyè ẹ̀. Ìgbà tí kábíyèsí bá dẹ̀ gbé gbèsè láti lọ rí ọmọ wọn, wọn á lè lọ rí ọmọ wọn ṣó ti yé yín pé kábíyèsí ra ilé fún Queen Naomi àti Tadé ní káwọ Queen Naomi sọ fún kábíyèsí páwọn ò ní ìdílé wọn wípé kì ṣe pé owó kábíyèsí làwọn wà after wípé àwọn need anything from him wípé kì í ṣe ọ̀rọ̀ owó ni ó ń ṣẹlẹ̀ yìí wípé ọ̀rọ̀ afẹ́fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ owó kọ́ ló ń ṣẹlẹ̀ yìí wípé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ live ni ọ̀rọ̀ live ni tó mú ẹ̀mí àwọn wípé so wípé kí kábíyèsí kọ́ mọ̀ wípé anytime tó bá fẹ́ wá wo Tadé ní káwò wọ́n wọ́n, wọ́n ráyè pé láti wá wo Tádéníkáwò, wọ́n free láti wá wo Tádéníkáwò. So ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní fiancé wọn, pé ó ti engage wọn. So right now the uh, International Human Rights said that Queen Naomi is free and Kabiyesi has to release, relieve Queen Naomi. Wọ́n ní láti relieve Queen Naomi pé kò séwu, kò sí dààmú kò sí wàhálà mọ́. Wípé kí kábíyèsí move on, káwọn náà dé move on sínú ilé ayé tuntun. So ẹ̀yin èèyàn ilé gist tèmi nìyẹn o. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Mashola ló ń sọ̀rọ̀ o. Nítorí àwọn tó mú fídíò mi ni mo fi ń dárúkọ mi in between video. So ẹ̀yin èèyàn ilé gist ta gbọ́ ni o. Wọ́n ní kábíyèsí wípé wọ́n ti fi Queen Naomi sílẹ̀ wọ́n ti yọ̀ǹda Queen Naomi wípé kí Queen Naomi move on wípé àwọn international woman rights ní kí wọ́n free Queen Naomi so gist yìí la ní ká mú wá fún yín so right now tí àwọn international woman rights ti gbégbèsè pé kí wọ́n free Queen Naomi ẹ jẹ́ ká jọ gbọ́ gist tó kù so right now wọ́n ní wọ́n ti free Queen Naomi o ìpè so Queen Naomi ní ìsìn wọn máa prepare fún wedding wọn ní ìsìn nítorí pé um, wedding and everything will come together so ní agbára Ọlọ́run gbogbo nǹkan tí Queen Naomi bá dáwọ́lé á yọrí sí rere o tó bá jẹ́ wedding náà lẹ́ ń gbégbèsè ó máa yọrí sí rere. Gbogbo nǹkan tí ẹ bá ti ṣe á yọrí sí rere pé Naomi. So I pray for you and I know God will hear our prayer in the name of Jesus. Gbogbo àyè tẹ, tẹ dúró ti pé Naomi, tẹ ń gbèjà wọn, tẹ ń post video back and front. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, tẹ fi ń like, ọwọ́ náà nìkan ìsàlẹ̀ àpò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV, God Almighty will bless you. Thank you. I really appreciate you.